بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أدوك فون الله وبا أترى عليكم كاتي عليكم كفان النبي صلى الله عليه وسلم إكيولون أترى الله أترى أجنجة لكي أما باوا èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra akíra wa kujúmọ́ àti oníkẹ́lọ́ba kí ó gbà ní ìjọsìn fún láti jẹ àǹfààní àti láti kọ́ ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfídìn Gbadébọ̀ rọ́jí kọ́lọ́njì àríwọ̀n pẹ̀lú rí ọ̀dà bísímìlà. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ẹni tó bá jí nínú owó ìjọba. No, ó jí owó orílẹ̀-èdè ó jí nínú owó ìpínlẹ̀ ó jí nínú owó ìjọba àbílẹ̀ kí ni ṣeré àníkún àṣẹ fún a rí i pé níjẹ̀jọ́ atọ́kùn ètò òun sọ pé àwọn ẹlòmíín táwọn fi sípò ìjọba tó yẹ kọ́wọ́ wọn ti máa gbénu agbádá látàrí gígé àwọn náà ni ó tún máa sápá táǹkùn bíi kàkà rárá. ọ̀rọ̀ tó ń sọ yẹn náà lọ̀rọ̀ tí gbogbo yín náà máa ń sọ nígbà tẹ́ ẹ̀ máa ń pò fún ọlọ́ bẹ́ẹ̀ ni tó bá jíwò ìjọba yẹ kó agẹ́wọ̀ rẹ̀ bèbí agbárí lásán lélẹ́yìn nítòfin ṣẹ̀rí àsọ ni pé ẹnikẹ́ni tó bá jíwò gbogbogbò owó owó owó ìjọba owó gbogbo èèyàn irú rẹ̀ wà ní gbé lọ́wọ́ nítorí pófin ṣẹ̀rí àsọ pé owó tẹ́ bá jì kò gbọ́dọ̀ mú sùjú lọ́wọ́ wípé ah bóyá ìwọ náà nípinnu ẹ̀ ẹ sì rí i pé ẹni tí ń ṣèjọba tó jalè ẹni tó wà ń pò tó jíwó owó tó jíun ó lè ní o ó lè ní wọ́n pèrú rẹ̀ ṣùgbọ́n kì í so lè tí wọ́n gé lọ́wọ́ nítorí pé òun náà nípinnu owó òun náà nípinnu ẹ̀ ṣùgbọ́n ìyà tó wọ́n jẹ ìyà ìhánilétí ni kìí ṣe ìyá ẹ̀gẹ́ lọ́wọ́ nítorí tí wọ́n máa fà yìí lẹ̀ bí nítorí pé wọ́n ti wà ń pò o lè jíwó bá bá ṣe wọ̀ tọ́n náà lè mówó bá bá ṣe fẹ́ kí ni àwọn àṣẹkùn kò tó jọba òsì tí ọ̀ṣẹ́kù lákòótó jọba wọ́n gbọ́n gbẹ́ni irú ètò sí orílẹ̀-èdè kan tó ń pè Nàìjíríà tó pé oníkálukú ń du àtidépò èyí ṣe nítorí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ fún àwọn mẹ̀kúnnù bẹ́ẹ̀ náà rí bórílẹ̀-èdè wa ti ṣe rí lónìí kò yàtọ̀ sí bó ti ṣe wà lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tó òyìnbó ti lọ ẹ sì rí i pé àwọn ẹni tí wọ́n bá ń polongo pé àwọn fẹ́ lọ sípò àwọn lọ ṣiṣẹ́ sìn ọ̀rọ̀ tá ti ń sọ láti nǹkan bíi ogójì ọdún sẹ́yìn òun náà ni wọ́n ń sọ dì sìn ipe tá a bá débẹ̀ o á fana á ṣe títì ẹ romi ẹ̀rọ mu àwọn ọmọ yẹn ó rí sùkúlù lọ ilé ìwòsàn kò tí yí padà nítorí pé ìyẹn ẹyọ kan owó tó nìkan jí kó ó kọjá bọ́jẹ̀tì àìmọye countries láfíríkà ń bì ìjọtọ́ bá rí bẹ́ẹ̀ kí ni ìjìyà ti ń bẹ fún wọn lábẹ́ òfin ọlọ wọ́n kàn ṣe ni láàánú wípé àwa nàìjíríà ń bì gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí tó ní í ṣe òfin ọlọ́run í ṣe àwọn kan ń pé àyíbá àmọ́ lọ́la bóyá orí àwọn èèyàn lè pé lọ síbi pé àwọn fẹ́ kófin ọlọ́run ọbọ̀ jọba kẹ wá rí ìyàtọ̀ bíbẹ́ ti dán tọ́mọ èèyàn wò ẹ dán tọ́lọ̀ náà wò kẹ rí ìyàtọ̀ owó ọmọ owó gan wọn kò kalẹ̀ kò ní rẹ́ni wò níbi tẹ́rù ọmọ bá kálukú dé nítorí pé ìlú tí ò bá ti sófin kò sẹ́sẹ̀ fún wa ẹnikẹ́ni tó bá jíwò ìjọba ilẹ̀ ń gbọ́ yẹn o ẹnikẹ́ni tó bá kówó ìjọba wọ́n fi ìyà jẹ ìyà tí hani létí n tí àwọn adájọ́ ṣẹ̀ríà bá wa rí i pé ìyà tí ó tí ó jẹ́ kí irú eléyìí ọgbọ́rọ̀ àtàwọn arú rẹ̀ gbéwìrì irú rẹ̀ tí ó jẹ́ kí wọ́n tí ó ká wọn lọ́wọ́ dé irú ìyà bẹ́ẹ̀ ni ó fi jẹ. ìyà yẹn ó lè já sí wípé kí wọ́n tì má lé wọ́n lè bu ọdún gbọ́rọ́ fún bí ká pọ̀ ní ti pọ́ ọmọ ogójì ọdún wọn a sọ pé yóò lo ọgọrin ọdún lẹwọn lẹwọn pé lẹ́yìn àṣekú náà nù pẹ̀lú sí àṣekára yóò máa ru òkúta eléyìí tó jẹ́ pé tó kìlógíráàmù fífítì yóò máa ru rẹ̀ mẹ́wàá mẹ́wàá lójúmọ́ láì sòsùkà yóò sì ṣe yóò lo ọgọ́rin ọdún pé ẹni tó bá gbọ́ pé bẹ́ẹ̀ wọ́n ṣe fún lágbájá oníkàlùkù ọmọ wọn so ìyà tó ní agbára wọn fi jẹ yàtọ sílẹ̀ yẹn wọ́n fáìní rẹ gbogbo owó tó jí kó yọ pọ̀ gbogbo owó tó jí kó yọ pọ̀ bí owó ń bá ń bẹ ńlẹ̀ àgbà owó yun olóhùn ti dabaru rẹ yọ sanru ẹ̀ ọba ara lé sókè òkun ọba ara sísàlẹ̀ òkun màá sì rà sílé ọba ara ṣáájú òpó gbolé ń pátá. yóò di tìjọba láti fi dá owó tó jí padà eh, islam ọ̀tá kókó ṣèjọba kó lówó ẹ̀mẹ́sì islam gbọ́ o islam ò sọ wípé gbogbo èèyàn gbọ́dọ̀ yóò lò sí o rárá o islam sọ wípé ọlọ́run gbá àwọn kan ga ju àwọn kan lọ àwọn kan ní ju àwọn kan lọ àwọn kan rọwọ́ mú ju àwọn kan lọ bọ́lọ̀ ti ṣe dálé ayé nu. so èyí tó bá jẹ́ ẹ̀tọ́ rẹ tó jẹ́ halal tí èsì wọ̀ islam ò ní gbà lọ́wọ́ rẹ̀ àmì ètí wọn náà jí tí èsè tiẹ̀ islam ó gbà lọ́wọ́ rẹ̀ kódà kó fokọ́ dẹyẹ ó lọwọ rẹ tọ bẹẹ bẹ́ẹ̀ náà ni ìdájọ́ tí ń retí irú wọn nù yóò jìyà gbogbo owó tó sì jí kó wọ́n gbà padà lọ́dọ̀ rẹ̀ gbogbo owó tó jí kó wọ́n gbà padà lọ́dọ̀ rẹ̀ tí islam wà ní pé kìí ṣe pé olè ní ó gbà lọ́dọ̀ olè kìí ṣe pé olè ní ó gbà lọ́dọ̀ olè ẹni tí èso olè ní ó gbà olè ìdí ni pé owó tá a bá gbà padà yóò ní account so ẹni tó sì gbà yóò wà accountable fún owó yìí kí ló fi ṣe níbo la ná sí ẹ̀hìn kọ́ má jẹ́ pé ó lè olè tó lẹ́yìn ọba wa yá nǹkan àmọ́ tó bá ti yá ọ wà níwọ̀ ọmọlúwàbí nígbà tó fẹ́ yá nǹkan tá ti wá yọ ọ tán ọba sọ pé ń ọ̀gbá lọ́wọ́ rẹ kì sọ́wọ́ mo ti yá ìwọ́kọ́ ebe ya kíní kan ọ̀hún ọ̀yá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti ban rẹ̀ o be lò náà á wo ku yá wọn tó ti mama o gi owo ní le lo na máa to ya won so tí teeyan ma ji ta ma fi gi ọwọ́ yan wọ́n gi ọwọ́ rẹ̀ Aisha radiyallahu anha oni kanat imra'atun makhzumiyatun تستعير المتاع وتجحده فأمر النبي صلى الله عليه وآله وسلم أن تقطع يدها أخرجه مسلم ولا رابين كوا تجوك أنه مخزومي ìmọ̀ ya nǹkan lọ́dọ̀ àwọn èèyàn yóò tún wá sọ pé wọ́n ya lọ́dọ̀ wọn yóò takò wọn pé wọ́n ya nǹkan lọ́dọ̀ wọn anábì fún aláṣẹ kan gé ọwọ́ rẹ̀ kálukú sinmi. tọ́ ẹni tó jalè wọ́n ti gé ọwọ́ rẹ̀ ọwọ́ lòun ti túbá ó ti túbà ó dìgbà tó bá dówó olówó padà fún káyipówó yẹn ti sọnù àrímá ó dàrú padà tó bá sì pé owó bá ń bẹ olówó náà ló lè yẹn á gbowó kíákíá tó bá sì jẹ́ pé kò lówó ó lo ṣíní á lọ lára títí tí bá pé lọ́wọ́ á àfi kọ́ da padà ni ó fi jẹ́ kó ti tú bá lóòótọ́ ẹnikẹ́ni tó bá ti di ọ̀ràn yẹn pé kí wọ́n gé ọwọ́ rẹ̀ nítorí pọ́ jalè àbí tó di ọ̀ràn yẹn pé ká fìyà jẹ lórí àgbèrè tó ṣe àbí kí wọ́n fìyà jẹ lórí ọtí tó mu tó wá túbá ṣáájú kan tó gbé lọ́dọ̀ adájọ́ pọ́ jalè wọn ò tí ì mẹ́sàn-án rẹ̀ lọ sọ́dọ̀ adájọ́ kó ṣe zina. So wọn ò tí ì dẹ́sùn rẹ̀ pọ́ mutí ó sì túbá ó ti dẹ́rù padà fólè fẹ́ni tó jí ẹrù lọ́dọ̀ rẹ̀ ó sì ti kódi rẹ̀ jáde lábẹ́ obìnrin tí ń bá ṣe zìnà ó ti mú ọtí ó ti dànù eléyìí o òbúkátà pé kí mẹ́jọ rẹ̀ tọ́dọ̀ adájọ́ mọ́ kò sì bùkátà pé kó tú àṣírí ara rẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá tó ti bò láṣìírí. àwọn olè kan tó wá wá o táwọn jẹ́ dánàdánà àwọn dánàdánà àwọn tó ṣe pé wọ́n máa digun wọ́n kó nǹkan àjà wọ́n lọ dí àwọn èèyàn lọ́nà ní ìtòsí pé wọ́n ń gbà rìnrìn àjò láwọn ojú ọ̀nà wa gbogbo àbí àwọn ẹni tó ṣe pé máa ń fò lọ mánú láti pé kí wọ́n kó dúkìá wọn kó kó lé àwọn lọ́wọ́ ní tipátipá lójúkorojú láì jẹ́ pé wọ́n ti ẹ̀ fojú pamọ́ àwọn eléyìí là ń pè ní dánadáná nínú òfin ṣẹ̀ríyà wọ́n ń pè wọn ní qata'u tariq àbí kí wọ́n pè wọn ní muharibun ẹnikẹ́ni tó bá fi lè yọ nǹkan àjà tó fi dẹ́rù bá àwọn èèyàn lójú ọ̀nà ó sì jẹ́ pòun gan lágbára láti ṣe bẹ́ẹ̀ àbóhùn àtẹlòmíì ni wọ́n jọ kóra jọ pọ̀ tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n á di àwọn ọmọ ẹlẹ́gbẹ́ payanpayan já nǹkan gbà já nǹkan gbà lọ́dọ̀ àwọn èèyàn àwọn olùbẹ́gànnà wọlé lọ báwọn èèyàn kó dúkìá wọn àbáwọn olùfọ́ báńkì. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn ẹni tó jẹ́ pé àwọn máa ń jiyàn gbé wọ́n lè jí àwọn ọmọbìnrin gbé nítorí pé wọ́n fẹ́ bá wọn ṣeré gbè àbáwọn ẹni tó fẹ́ jí ọmọ ọlọ́mọ kó wọ́n jí wọn gbé torí pé wọ́n fẹ́ lọ fi wọ́n gúnṣẹ́ àbáwọn ẹni tó ṣe wípé àwọn ń dáná láti jí àwọn èèyàn gbé láti fi gbowó gẹ́gẹ́ bí ti ṣẹlẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé lórílẹ̀‐èdè wa nísìn tóbi jẹ́ pọ́nà abẹ́rẹ́ ní gbárí nísìn ọlọ́run ló lè sàánú ẹrú ẹ̀ àárín Àbújá sí Kaduna nísìn dáàbò ẹ̀ lórílẹ̀‐èdè tó níjọba gbogbo orí eléyìí báyìí kò ní ni ìdájọ́ kí ni ìdájọ́ dánadáná ẹ̀ṣẹ̀ ńlá ni o nínú àwọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìyà tó lọ́wọ́n bá pèsè kalẹ̀ pé kọ́n fi jẹ́rú wọn gan ìyà tó le koko ni. a ọ yẹ kí ọmọ nàìjíríà kó gbà fọlọ̀ ọ yẹ kó ọmọ nàìjíríà kó gba islam ọ yẹ kó ọmọ nàìjíríà kó fààyè gba òfin ọlọ́wọ́n bá nínú alukur'an àti sunna ká lò ó ká tiẹ̀ wúwo káwọn tó máa ṣẹlẹ̀ àwa ti rí a gbé bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń lo òfin ọlọ́wọ́n bá fọdún gbọ́rọ̀ nírú asaudiya. As kò síbi tó fẹ́ lọ Saudi ó tóbi ju Nàìjíríà lọ lẹ́ẹ̀mẹ́ta àbọ̀ nílẹ̀ nítorí pé àwa ní ìsìn àwọ̀ one million kilometre square Saudi three point something million kilometre square ni kò síbi tó travel lọ nínú Saudi tó rí pé nìkan dáná wọn ò bí ìyá rẹ̀ dá subhanallah lóru àbí lọ́sàn àsìkò táwọn èèyàn tiẹ̀ fẹ́ràn kó máa travel jù lóru tẹ́gbẹ́ gbogbo bíkíbi tó ń bá ń lọ láyé yìí ò ní bẹ̀rù ẹnìkan jọ lọ́n lọ àyà àfikókò lórí àwọn ẹran tó ń bá ń dà kí ló sà wá tẹ́gbẹ́ nínú ìlú wa ààrẹ dọ̀fi lórí òróǹro láwọn ojú ọ̀nà wa pákáleke fùrọ̀dá yìí náà ni bẹ́nìkan bọ́bá lẹ́nìkan tọrọra dálẹ̀ pínrín hílàhílò lẹ́mí wọn mà sí i kó débẹ̀ láyọ̀ kó tún padà dé láyọ̀ kí ló ṣe wá ṣe báyé yìí kan náà ni bẹ́ẹ̀ ni gbà táwọn láwọn gba tọ́lọ́run àwọn fẹ́ kọjọba nù gbèsè ayé àwọn wọ́n lo òfin ọlọ́run ó débi pé kò sí kò sí irú owó náà ní Saudi tó ọmọ ká wàhálà ẹnìkan ò ní pọ̀ rí ọ ẹnìkan ò ní pọ̀ rí ọ àmọ́ bí báyìí kọ́lọ̀ ń sànú kọ́lọ̀ ń sànú akramakumullah ẹnikẹ́ni tó bá jẹ́ dánadáná ìyà tí ó jẹ pọ̀ o ẹja tẹ́wọ́ gbà báyìí tí dánadáná tó bá fi lè pààyàn tí wọ́n tún gbowó lọ́wọ́ wọn ìdájọ́ ọlọ́run pé tọ́wọ́ bá bà wọ́n á pa wọ́n á wà á kan òkú wọn lágbélébù ẹni tá a ti pa wọ́n á tún kàn lágbélébù tó bá pé pípa lásán wọ́n pa àwọn ẹni tí wọ́n dá dúró wọn ò gbowó lọ́wọ́ wọn á pa àwọn dánàdánà náà àní kàn wọ́n lágbélébùú wọ́n gbowó àmọ́ wọn ò pa ẹnì kankan. a gé ọwọ́ ọ̀tún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn dánàdánà ọ̀hún. ha si tụ gịa esi osi nwa n'ipasikwa arụ ntọghi kpọwọ wọn gba wọn ọkpanyụ wọn ọkpanyụ wọn ọgbowo wọn kasị ọrụ baa wọn ni wọn sọ oju ọnọdụ arụjị je ha ka wọn na akwụ olokepe wọn di dị agba gbee ha kụ ọnpama lai lai ta ọ bụ eledara yi. nínú suratul Maida aya kẹta kẹtàlélọ́gbọ̀n àti ẹ̀kẹrin ẹ̀kẹrìnlélọ́gbọ̀n oni innama jaza'u alladhina yuharibuna allah wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilafin aw yunfaw min al-ard dhalika lahum khizyun fid dunya wa lahum fil akhirati 'adhabun 'adhim إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم ọlọ́run ní kò sí ẹ̀san méjì o fún àwọn ẹni tí ń ja ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ lógun àwọn ẹni tí ò jẹ́ káwọn èèyàn rẹ̀ dọ̀fi lórí òróǹro ní àwọn ojú ọ̀nà arìnrìn àjò gbogbo àti láwọn anúlé wọn àwọn ẹni tó wọ́n ń wá ọ̀nà wọ́n ń gbìyànjú láti ya òbílẹ̀ jẹ́ lókè pẹ̀ yéésì nǹkan kan lè san wọn ju pé kẹ́ pa wọn lọ àbí kẹ́ kàn wọn lágbélébò tàbí kẹ́ gé àwọn ọwọ́ wọn àti àwọn ẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ àbí kẹ́ ká wọn kó lókè pẹ̀ eléyìí jẹ́ ìdójútì ní fún wọn nílé ayé ń bì wọ́n ó sì jìyà ńlá tó bá di lọ́la kìyàmù àyàfà àwọn tó bá túbà o ṣáájú kẹ́ ẹ tó dipẹ́ lágbára lórí wọn kẹ́ ẹ tó rí wọn mú ẹni tó bá fi lè túbà kẹ́ ẹ tó mú ẹ mà kọ́ aláforíjìn lọ́lọ́run tó bá foríjìn níta tó máa kẹ́ ni eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tọ́jà pọ̀ ìyá dánadáná ó ti wá túbà kọ́wọ́ tó bà yọtọ̀wọ́ bá bà kò sí ní tá a ṣe fún ma. Anas ibn Malik radiyallahu anhu. ó fún wa nírò nípa àwọn èèyàn kan o ó ní àwọn èèyàn kan láti Uqil wọ́n wá bá nàbì sallallahu alayhi wa sallam wọ́n sì gba ìsìn Islam wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé Madina ṣùgbọ́n àárẹ̀ ṣe wọ́n ní Madina Ànábì wa pa wọ́n láṣẹ pé kí wọ́n kó wọn lọ bá. àwọn darandaran tí ń da àwọn ràkúnmí táwọn èèyàn san ní zakat kí wọ́n fún wọn láǹfààní àti mu nínú tọ̀ àwọn ràkúnmí yìí láti fi dènà àárẹ̀ tí ń ṣe wọ́n sáà ti sọ síwájú pé ìdájọ́ ọ̀gbẹ́ àti ìtọ̀ gbogbo ẹranko ìdájọ́ ẹran rẹ̀ ni gbogbo ẹranko tọ́lọ́run ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ a jẹ́ pé ìtọ̀ rẹ̀ mọ́ ìgbẹ́ rẹ̀ náà mọ́ ìdí nìjà nàbì sallallahu alaihi wasallam fi ní lọ gẹ́gẹ́ bí ìtọ̀ màálù náà ni o lè mú láti fi dènà àárẹ̀ tí máa ń ṣe ọ́ ànábì ní nínú wàrà ràkúnmí wọ́n sì kó wọn lọ sẹ́yìn odi ìlú wọ́n fún wọn ràkúnmí mu wọ́n fún wọn ní wàrà rẹ̀ mu wọ́n bá sì kí ni wọ́n gbádùn tàì gbádùn tán sí ọlọ́kùnrin wọn ìṣó ló fi dúpẹ́ o wọ́n bá láwọn ò ṣe ìsìláàmù mọ́ àwọn ò ṣe ìsìláàmù mọ́ gbogbo àwọn ẹni tí wọ́n ń da ràkúnmí tí wọ́n fún wọn nítọ̀ rẹ̀ mu àti wàrà rẹ̀ wọ́n bá ti kú pa wọ́n. wọ́n kan àwọn olùdaràkúnmí yìí léṣo lẹ́yìn jù wọ́n pa wọ́n wọ́n á daràkúnmí lọ kó lè anabi sallallahu alaihi wasallam wọn aràn ni pé kí wọ́n tọ orí pa àwọn lọ kún fìrí wọn mú wọ́n sì kó wọn wá anabi wa ni kí wọ́n gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ ọwọ́ ni kí wọ́n kà wọn náà léṣo lẹ́yìn jù ọ̀nà tí wọn náà bá fi pààyàn ni wọ́n fi pa ọ́ ẹ̀mí rẹ̀ ọ̀wọ́n ju tẹlòmíì lọ òfin ọlọ́ọ̀ ìdí nu tó jẹ́ kí tó máa ń lò ọlọ́run àní rẹ́ni náà tí ó sì kú pẹ̀lòmíì torí pé wọn náà mọ̀ pé wọn ò mú ọwọ́ pọ̀ náà ni. tọ́ anabi sallallahu alayhi wa sallam owó wọn sẹ̀ kan títí tí wọ́n fi kú alimami bukhari àti muslim ló gbé jáde. kí ni májèmú tó gbọ́dọ̀ pé sára dánadáná tí ó fi jẹ àwọn ẹ̀yà yìí. òun náà ni kí ẹni náà jẹ́ dánadáná ó sì jẹ́ kó ti bàlágà kì í sì ṣe wèrè kò bá jẹ́ mùsùlùmí kò bá má jẹ́ mùsùlùmí kò bá jọkùnrin kò bá jóbìnrin gbogbo ẹni tí ò jẹ́ káwọn èèyàn kan rí lùgbé tí ò jẹ́ kán rọ́nà gbà o ò lè fi ti pé èsè mùsùlùmí sì kẹ́wọ́ o sì lè fi ti pé èsọkùnrin obìnrin ni ó sì kẹ́wọ́ bí ìwọ náà ti ṣe ma ìkòkò dún máwọn èèyàn bẹ́ẹ̀ lòfin ọlọ́run ọbọ̀ kà ó kò nílẹ̀. bákan náà májẹ̀mú kejì kọjá pé owó ló jí o kì í ṣe ní ti ìsìláàmù ọ̀kà kún owó. bí kẹ́yìn ọkàn jẹ́ ọtí ní ìsìn kò jẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀hìn kò jẹ́ èrè kò jí gbogbo kíní ò jí kankan ọgbọ́dọ̀ jẹ́ pé ló jí. bákan náà ó sì jẹ́ pé owó tó jí yẹn ọgbà lọ́dọ̀ àwọn ẹni tó wà níní níbi tí wọ́n kó pamọ́ sí owó yẹn ọba kéré owó yẹn ọba pọ̀ tọ́ bóòlù àti wàá mọ̀ pé dánadáná lẹ́nìkan. kọjá pò ń lọ jẹ́wọ́ pé dánadáná lò adigunjalè lò òfò gánà wọlé onílé ńlò so irú àwọn wọ̀nyẹn kọjá rí bẹ́ẹ̀ àbí kọjá pé àwọn èèyàn ni wọ́n mú ẹlẹ́rìí méjì wá jẹ́rìí tọ́ kọjá yìí pé kò sí sùjú kò sí sùjú bí ká pé tọ owó tó jí after all àtòun àtẹni tó lówó yẹn ni wọ́n jọ da business pọ̀ òun ló wá lọ di gang pẹ̀lú àwọn olè pé káwọn tún gbà á mọ́ lọ́wọ́ kóun ó tún bá wa bá a pé kọ́bọ̀ ń kówó tòun bọ̀ bá tún ya sòtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ajá yìí pé a sọ pé ara rẹ̀ náà ló jí ìyá mi lọ́jẹ̀ kìí ṣe pé wọ́n pa tọ́ ẹnikẹ́ni tó bá wá túbà o tọ́jẹ́ dánadáná tó túbà ṣáájú kọ́wọ́ tó bà ṣe eléyìí kò sí nǹkan kan tá a ṣe ma. ju ipa filẹ̀ lọ. ẹnikẹ́ni tẹ́nìkan tó bá wá gbéjà wá bá láti gba dúkìá rẹ̀ àbí ó dojú ìjà kọ ìyàwó rẹ̀ láti gba dúkìá lọ́wọ́ ìyàwó rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà tó rọrùn ètò bá rọrùn jù náà nà ilẹ̀ yóò fi dojúkọ tó bá jẹ́ pé gbìyànjú gbogbo ọ̀nà láti ti dànù kò rọrùn àfi pẹ̀lú pípa kò burú pa òun gbọ́ bẹ́ẹ̀ bọ̀ dáadáa wọ́n sá gbowó yín náà ni gbogbo ọ̀nà tẹ́ gbà láti yẹ ẹ̀ rí yẹ ẹ̀ ẹ̀yin náà bá náwó lápò yín ẹ̀ bá ṣùtì ẹ̀. kò sí ní tó burú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sọnù ni kò sí kọ́bọ̀ tẹ́nìkan san bákan náà agbe kó kalẹ̀ màálù kan bá sì ń bọ̀ ní bá ń gbé ìhó bọ̀ kó wọ́n sáré kó nǹkan yìí ẹ so ẹ wá leba fi wa ta nbà lọ́ba ku kò sí ní tó burú ń bẹ̀ ọ̀sọ̀nù ni. je eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n ẹ ti gbìyànjú láti rí i pé ẹ ti dànù pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí pípa tí ó bá ṣeéṣe àyàfi kó pé ẹ pa ìgbà náà yìí pé ẹ pa o. jẹjẹ mọ̀ pa àwọn kan jẹ́ zindiq pípọ̀ zindiq mùnáfìkì ńlá ni òun náà lẹni tó ṣe pé ń ṣàfihàn pé mùsùlùmí lò ìwọ́n tó ṣe pé kèfèrí ni lọ́kàn rẹ̀ ọ̀tá ọlọ́run ọ̀tá ànábì ẹni zindiq a sì máa ń pé ogun tí zindiq tó dojú rẹ̀ kọ ẹ̀sìn Islam pẹ̀lú ahọ́n rẹ̀ ó ju ogun tí àwọn dánàdánà tí wọ́n fi ń ja ìsìn islam lọ ó ju ogun tí àwọn dánàdánà tí wọ́n fi ń ja àwọn arìnrìn àjò lọ lórí ojú ọ̀nà nítorí pé fìtínà dánàdánà lórí dúkìá tẹ̀mí àwọn èèyàn ni ṣùgbọ́n zèndíkù fìtínà tiẹ̀ lórí ọkàn àti ìmánì ni tí bá fi lè túbá. saa kọ́wọ́ ụkọ tó bá a jẹ́ kí rẹ̀ nítumọ̀ àní wulẹ̀ sùpù pàápàá àmọ́ tó bá pé a ti mú un ó sì ti hàn sí wa pé zèǹdékù ni ń pera rẹ̀ ni ni a léyìí àní gba tútúbà rẹ̀ o torí lẹ́yìn ìgbà tá a mú tán lọ́wọ́ gba rẹ̀. wọ́n pa á ló kọ pé mùsùlùmí ni tó bí ikú a sì ní tọrọ lọ́dọ̀ rẹ̀ kó túbà eléyìí jẹ́ ti zindiq nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú a sọ̀rọ̀ at-ta'zir at-ta'zir léèta pé ìyà tá a fi hàn ní létí ni léètò jẹ́ pé adájọ́ ṣẹ̀ríà òní ó pè bùbù rẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ gan wọ́n lò ní uqubatun ghayru muqaddaratin ala ma'asin la hadda fiha wala kaffara ìyá ni tí èso ọlọ́run ló pé bùbù rẹ̀ tí èso ànábì eléyìí tá a máa fi jẹ àwọn tó bá ṣẹ̀ tí ò lódiwọ̀n tí wọ́n sì ti torí rẹ̀ sì tàràn. àwọn nǹkan àwọn oríṣiríṣi ìyà eléyìí tó wà fẹ́ṣẹ̀ oríṣi mẹ́ta ni ẹ̀ṣẹ̀ ń bẹ tó ṣe wọ́lọ́n ti pè bùbù ìyà tí wọ́n fi jẹni tó bá ṣe gẹ́gẹ́ bí ìyà ẹ̀ṣẹ̀ zina ìyà ẹ̀ṣẹ̀ ni tó bá jalè ìyà ẹ̀ṣẹ̀ ni tó bá máa má pààyàn tó eléyìí o kò sí ìtaràn kankan tá a fẹ́ ṣe fún irú àwọn ìyà yìí kò sì sí ìyà ahanilétí kan fún un ju pé ntọ́lọ̀ ní ká ẹsẹ̀ fẹ́ni tó bá ṣe iná lẹ́sẹ̀ fún un. àwọn ẹ̀ṣẹ̀ kan tún wà tó yẹ pé ìyà tiwọn ìtanràn wà ń bẹ ìtanràn wà ń bẹ ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sọ pé irú ìyà báyìí pàtó ilé ẹ̀fì jẹni tó bá ṣe gẹ́gẹ́ bí ẹni tó bá ìyàwó rẹ̀ lò. nígbà tó wà nínú ihram ìtanràn wà ń bẹ ṣùgbọ́n kò sí ìyà kan tí ó jẹ bákan náà ẹni tó bá yàwó rẹ̀ lò ní ọ̀sán Ramadan ìtanràn wà ń bẹ ṣùgbọ́n kò sí ìyà kan pàtó tẹ́ni tó sì ọ̀jẹ̀ bákan náà ẹni tó pààyàn tó ṣèèṣì pààyàn ìtanràn wà ń bẹ kò sí ìyà kan pàtó tẹni náà jẹ ẹlẹ́kẹta òun náà lè tó ṣe pé kò sí ìyà kan pàtó kò sì sí kàfàrà lórí ẹ̀ kò sì sí tàràn kò sí àkàn pàtó kò sí tàràn eléyìí là ń pè ní at-ta'zir. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ba aládàkùnbá àsan àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn lórí jẹ́ àdìmọ̀ pẹ́ ní orí dáadáa ẹ bá mẹ́nu balẹ̀ kan gbígbà tẹ́ ń sọ gbogbo táwọn èèyàn bí irú arápèjú ẹni tó jalè ẹni tó dáná pé tó bá ti túbà pé kò sí àǹkan tí a fi jẹ mọ́. ìyẹn ni pé ọjàlè ọjàlè ṣáájú kan tó mọ́rọ̀ rẹ̀ dọ́dọ̀ adájọ́ tọba túba ó túba kan tó mú dọ́dọ̀ adájọ́ dánadána ó túba pọ̀ wọn dáná mà síwájú kọ́wọ́ owó tó bà á. a fẹ́ béèrè pé tó ṣé tútúba tiwọn yún náà ṣé bákan náà ni pẹ̀tùlú túba ẹni tó ṣe sìnà tó náà túba síwájú kó tó déwájú adájọ́ àbí àwọn kankan míì tún wà táwọn eléyìí ó gbé nígbèsè tó jálè kan ju tàwọn aláwọ̀kọ́ yẹn lọ ní túba. ẹni tó bá jalè tó bá lóun túba yóò dẹrù ẹlẹ́rù padà ẹni tó mutí tó bá túbá ó tó di pọ̀rọ̀ rẹ̀ déwájú adájọ́ kò sí nǹkan kankan tí ó ṣe ju pé kó pọ̀ títí mutí lọ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà yìí ni a dúró sí ní alẹ́ tòní ọ̀rọ̀ láti gbọ́ ǹjẹ́ mẹ́jọ gbìyànjú ká jìnnà sí gbogbo àwọn nǹkan tí wọ́n bá ní pé ọ̀tà kò òfin ọlọ́run torí pé ó ti dá lójú pa kó lókè pẹ̀ yí ìjọ kan a sì lọ pàdé ọlọ́run ọba wa gbogbo ń tá a bá wa gbélé ayé ṣe kò sí ètò pamọ́ gbogbo ẹ̀ náà wọ́n gbé wá síwájú ẹnì kọ̀ọ̀kan wá tí ó hàn ní fìtìtì tí ẹlẹ́rù sì máa jìyà ẹ̀ṣẹ̀ rú rẹ̀ kọ́lọ́ba kí ó ṣàánú wa ẹjẹ́ gbìyànjú káàkiri sára ibà ìdádúró sí lálẹ́ tó ní ẹjá pàdé àwọn olùwádìí àsìkò ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́ sọ ọjọ́ mẹ́jọ lọ wàsálàmù wa rahmatulahi wa barakatuh.